àní ojú ti là àní ojú ti là ẹ yé dábẹ́ fọ́mọ obìnrin mọ́ àní ojú ti là àní òfin ti wà àní òfin ti wà ẹ yé dábẹ́ fọ́mọ obìnrin mọ́ àní òfin ti wà. ẹ eh, actually àpẹ ọ̀la la máa lọ so ẹrù kí la gbọ́dọ̀ jì àdìgún <laughs> àdìgún ọ̀làbúlé. kí ló wá ṣe nọ́mbà ẹ̀ wọ́n ń pè é pé lọ rárá. àkòsí náà. ok ẹ yẹ ká ṣe báyìí ṣídà jẹ́ kí mi sáré yọjú sí àdìgún tó ò ní pẹ́ tó sáré rí fẹ́ rí fún nǹkan tó wà very important tí bá dẹ̀ ní kí n wọlé mo lè lọ àní ojú ti là àní ojú ti là ẹyẹ dábẹ́ fọ́mọ obìnrin mọ́ àní ojú ti là àní òfin ti wà ọbẹ̀ yìí ọbẹ̀ ìdábẹ́ ni òun láti kọ́kọ́ gé tábà tí wàá fi gé tán àwa mú òwú yìí àá fi gbé ẹ̀jẹ̀ tó ń jáde ń bẹ̀ tábà tí wàá lo òwú nǹkan a wàá mú igun a fọ̀ mọ́lẹ̀ omi tó bá ti jáde nù rẹ̀ òun lábù sí ẹ̀rọ náà ni o tó wá rí epo yìí ìyá mi òun náà ẹ̀rọ ni a máa bu epo náà sójú ẹ̀ ẹ̀jẹ̀ ò ní pọ̀ rárá níwọ̀nba náà ni. bàbá ti lòun náà. ẹ má bínú mà ẹ serious nípa àkọ́tà ẹ̀sọ́ lẹ́ẹ̀kan. àá ìyàwó mi tí mo bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o ti dábẹ́ fún ọmọ yìí ó ní wọ́n ti dábẹ́ fún un báwo bí ọmọ ṣe máa tó báyìí tí wọ́n ti ní dábẹ́ fún un ó ní mo ṣe lọ́pọ̀ ya alábẹ́ wá kó wá bá mi dábẹ́ fún un. ẹ fẹ́ dábẹ́ fún fún ọmọ mi. ẹ mọ̀ kan ẹ má bínú mà ṣe rí ẹ jọ ọbẹ̀ tẹ mú dání iná kí lẹ fẹ́ fi. ìyá ọmọ á sọ́dọ̀ obìnrin. ẹ máa fi gé ẹ wò ó tiẹ̀ ní kẹ́ má sọ́dọ̀ obìnrin èmi náà ó wà òkè bọ̀ ẹ jẹ́ kí sáré pé dáàdì. Ah, ah, ṣé ọmọ mi máa ní pé kí n má dábẹ́ fọmọ òun ni. ó ló ní final say nǹkan tó bá ti sọ kò sí problem ẹ jẹ́ kí n sáré pé kẹba. ṣé mi mo bí kò lè ní kí n má ṣe é. má mi ọmọ yín ni kò sẹ́ni tó ń bá yín dùn ẹ̀yin nìyá ẹ kò tẹ jẹ́ kí mi pè kó ń bá yín sọ̀rọ̀ òun ló máa sọ fún yín nǹkan tó bá fẹ́ ṣe ẹjọ́ ẹjọ́ ẹ fún mi lọ́pọ̀ tí mi sì ẹjọ́ lórí ọlọ́run. ẹ má bẹ̀rẹ̀ ẹ jẹ́ sáré bàbá ẹ jẹ́ pé ìyá wa ẹ dákun ṣé ìyàwó ọmọ yóò tún máa pàṣẹ fún yín ni. ó máa jà mí lẹ́nu o ṣé mi ni mo bí ọkọ ẹ̀. àgbẹ̀tọ̀ rẹ̀ mi ìṣòwò mi lọ́nà. hello. hello sweetheart. ibo ló wà. ayé máa ń lọ àmọ́ ń tọ́. Ah, mo máa bọ̀ máa bọ̀ máa bọ̀ lọ́dọ̀ mo ń fẹ́ right away. ká sọ ọmọdé obìnrin ló tún wá di wàhálà báyìí. kí ló sọ ọmọ ta ni. wọ́n ti ẹ̀ ti ṣe everything sílẹ̀ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀. abẹ eh. lọ kí ni ìtumọ̀ yẹn. máa bọ̀ sẹ́ẹ̀ o ní láti stop wọn right away máa join ẹ̀ sìn. ok ok all right i'm waiting. Ah, kí ni tiwọn irú eré wo ni ẹ ah, ọ̀rẹ́ mò ń bọ̀ mò ń bọ̀ i'm ẹyẹ dábẹ́ fọmọbìnrin wa ẹyẹ dábẹ́ fọmọbìnrin wa àǹfààní ò sí nínú abẹ́ dídá o ẹyẹ dábẹ́ fọmọbìnrin wa ẹyẹ dábẹ́ fọmọbìnrin wa fọmọbìnrin wa ewu ńlá ń bẹ nínú abẹ́ dídá o ẹ yé dábẹ́ fọmọbìnrin wa wọ́n lọ pe màmá yìí wá wọ́n ní màmá kan ló ń dá kiri kan wọ́n kò gbìn wọ́n kọ́ pamọ́ wọ́n kọ́ everything sílẹ̀ èmi ò mọ I don't know why she she doing like that báwo ni oh kò sọ ma kí ọmọ lọ́mọ lọ́mọ ọmọ lọ́mọ mọ́lẹ̀ ẹ fẹ́ pamọ́ lọ́mọ lẹ́kún. mami ẹ jọ nítorí Ọlọ́run mo need explanation ẹ kò explain fún mi ìdílé láti dábẹ́ fọmọ ẹ jọ nítorí Ọlọ́run ṣe lè explain. ìdí téèyàn fi ń dá abẹ fún ọmọ láyé ìgbà tiwa kọ́ ọmọ má bàa máa ṣe ránu káàkiri. ẹ jọ mo fẹ́ gbọ́. nígbà tí ìyàwó ẹ̀gbọ́n mọ́ tó sọ fún wọn ti dàbẹ́ fún irú ọmọ yìí ọmọ tó ti dàgbà tó báyìí. ìdí tí mo máa fẹ́ fi sọ fún un pé ó dáa kó máa dábẹ́ fún wọn pé ṣé rí ọmọ tí mo bá dábẹ́ fún ó máa jẹ́ kí wọ́n ṣe ìṣekúṣe káàkiri. ó ti tó ṣìnà pọ̀ fún wọn. mo ní ó ti tó torí mo gbọ́ pé ibi tẹ́ ẹ̀ ń lọ náà nìyẹn mo kàn fẹ́ kẹ́ fẹnu ara yín sọ jáde ni máa mi láàrin èmi àti yín tó bá yẹ máa sọ pé ajá ṣe kí ni. ó gbẹjọ ẹ ó gbẹjọ ẹ lọ ajá gbẹjọ lọ kò wọ́ọ̀kì nìyẹn. ẹ wo àwọn ọ̀rọ̀ mi wà tó yẹ kẹ́ máa sọ tẹ́ bá sọ máa ń bí mi nú. ẹ wá náà mo máa ṣe ìyanu kiri a máa ṣiṣẹ́ kúṣe kiri láyé ìgbà tí yín láyé ìgbà yín yẹn tẹ́ ẹ pè láyé ìgbà yín tí wọ́n máa ń ṣe abẹ fọ́mọ. ẹ̀yin lè ṣe ránù jù ẹ̀yin lè ṣiṣẹ́ kúṣe jù máa mi láàrin èmi àti yín ṣé bàá mi nìkan lè fẹ́ ṣé wọn gé dán ni ọkọ méjì lẹ́ní ìkẹtẹ ò bá wáyé tó bá ń ṣàwáyé ta sọ pé àgbàlá ṣé wọn ò fún yín ni wọ́n dábẹ́ fún yín náà. ẹ wo ìranù tó ń pè ní ìranù tó ń kí ń ṣe idán ẹni tó bá fẹ́ ṣe ìranù á ṣe é ṣe rí ó dìpẹ́ǹd lórí bí òbí bá ṣe tọ́ ọmọ ẹ̀ wàá tọ́ ọmọ ẹ sọ́nà tó dáa tó bá gé idan ọmọ tí ò tọ́ sọ́nà tó dáa ó máa ní ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ṣé ẹ rí idán tẹ́lẹ̀ ń gé yẹn ó máa ń fa nǹkan kan tẹ́yìn ò mọ̀ ṣẹ́yìn ò mọ̀ pé tẹ́ bá gé tán lọ́jọ́ iwájú obìnrin tó fẹ́ bímọ àsìn tó fẹ́ bímọ tó wà lọ́sítítù tó fẹ́ bímọ ó lè fa dìlé fún náà most of the people tẹ́lẹ̀ tó ń bímọ tọ́mọ wọn kú tó lè bímọ dáadáa àwọn kan tó ń fa nìyẹn tẹ́yìn ò bá mọ̀ ẹ̀yìn ò mọ̀ kankan. ẹ ború ọ̀pẹ yìí sìn tẹ́ ẹ fẹ́ fi dábẹ́ fọmọ yìí ó lè fa disease. kí ló ń jẹ bẹ́ẹ̀. àrùn disease disease ló ń pè ṣé tó bá fa disease ṣé èmi lè fẹ́ ṣe èmi lè fẹ́ da ọgbẹ̀ sí lọ́rùn àbí ẹ̀yin àwa wà lábúlé ń bí ẹ̀yin àkọ́ máa jẹ ẹ̀ máa mú àwa máa máa sáré kiri ẹ wo ẹ̀yin tí ń ṣe mọ̀ pé tẹ bá tiẹ̀ ṣe tí mi ò wá dé sásìkò tẹ ti ṣe kí n tó dé ẹ mọ̀ pé mo lè wò bá ah, kí mo fẹ́ ṣe fún màmí kò sọgbọ́n tí mo fẹ́ dá ju kí n dáríjì yín lọ àmọ́ ẹ̀yin ṣẹ́rẹ́ yín mo mọ̀ yín jù kọ́tà sọ yìí dẹ̀rẹ̀ ìjọba kò lọ́wọ́ sí mọ́ but you are still doing it which is very bad kí ló ṣẹlẹ̀ náà gbọ́mọ mi lọ́wọ́ ẹ bá mi gbé. ẹyẹ dábẹ́ fọmọ obìnrin wa ẹyẹ dábẹ́ fọmọ obìnrin wa ewu ńlá ń bẹ nínú abẹ́ dídá o. ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa ẹ jẹ́ àjọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò abẹ́ dídá kọ́ ni oògùn ìṣekúṣe kí ló dé tá a ní oyún ẹ̀sìn tá à ń pè ní oyún oge àwọn ìbéèrè tó yẹ ká bira wa léèrè nìyẹn lórí abẹ́ dídá kí ló dé tí àwọn bàbá wa ní àwọn òwe kan wọ́n á ní ọkọ̀ kan òkun kọ́ńbọ́ọ̀dù ṣé bá a dábẹ́ fún wọn kí ló dé tí ọkọ̀ kan ò fi kún kọ́ńbọ́ọ̀dù mọ́ obìnrin mi àrò pé bọ́yọ̀kọ̀ òun tiẹ̀ ni kò ní agbára tó láti fi mú òun gbádùn ìbálòpọ̀ ẹ̀rì àwọn ìyá wa ńgbà yẹn wọn àwọn míì àmọ́ sọ pé ṣèkan dákú mọ̀ ni nítorí pé ara ara tọkùnrin ò tí ì ṣílẹ̀ ara tọkùnrin ti ṣílẹ̀ ó ti dìde ó ti lọ so irú obìnrin bẹ́ẹ̀ yẹn irú àwọn yẹn ni wọ́n máa ń ṣèṣekúṣe ni wọ́n máa ń sọ fún wípé ọkọ kan òkun kọ́bọ̀dù torí pé ara rẹ̀ ò tí ì ṣílẹ̀ ó sì ń wá ọkùnrin kiri ìwọ ẹ̀rí àwọn bàbá wọn mọ̀ bú ọmọbìnrin wa ní ìwọ ọmọ ìyá kan bàbá mẹ́fà níbo ni bàbá mẹ́fà ti wá ṣé wọn à dábẹ́ fún ìyá rẹ̀ ni obìnrin tí wọ́n dábẹ́ fún tó tún ṣe ṣekúṣe wọ́n wá ní àjágbé idọ́ rẹ̀ lọ ni àtàjá ti gbẹ́dọ̀ rẹ̀ lọ kò sí dọ́ńbẹ̀ mọ́ kò yẹ kó ṣe ṣekúṣe fún ọmọ obìnrin kì í ṣe abẹ́ lóògùn ṣekúṣe.